nìbàdàn la wà. fresh fm. ó yá mi ò jíjẹ fresh fm tó lápọ́njà ó ká gbọ́ fresh fm ó tọ́jú òyìnbó fún kájọ máa borí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ ó yá pẹ́ síbẹ̀ bóyá máyé kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh ni o. lọ́tún lọ́tún ó Fresh FM. lẹ́yìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ ń yọ. lọ́tún lọ́tún ó Fresh FM. orinlẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún ó Fresh FM. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún ó Fresh FM. ìmọ̀ ìjìnlẹ̀ tá a ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú ìrírí. lọ́tún lọ́tún ó

ìròyìn tó jáde fún tòní o ẹ dẹ́kun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. bá ti ṣí ó ti ṣí nìyẹn a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa ajá balẹ̀ ròyìn ó tún ti balẹ̀ bàgẹ́ sórí afẹ́fẹ́ ìkànnì fresh ilé orin challenge lẹ́ẹ̀bàdàn tilétilé kan wọn ò lè tilé arọ́ tilẹ̀kùn tilẹ̀kùn kan wọn ò lè tilẹ̀kùn ọjà ọjọ́ ló máa ń pẹ́ ìpàdé kì í jìnnà a jẹ́ pé ó tún ti do nípẹ̀kì akora wa láàárọ̀ nìyẹn akí gbogbo ládéládé akí gbogbo lóyèlóyè akí gbogbo ọ̀tọ̀kùlú ìlú akí ìlọ́kùnrin akí ìlóbìnrin akí ọmọdé akí àgbàlagbà etí gbogbo tó tún lórí ọ̀fẹ́ láti gbọ́ wa láàárọ̀ yìí gbogbo yín ńlá kí o pé ẹ káàbọ̀ lákọ̀tún sórí ìròyìn ajá balẹ̀ lónìí ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹrin nínú oṣù kejìlá ọdún 2021 waheed akitayo lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà etí kan ò yẹrí bàtà kan kò yẹsẹ̀ àtúntìdé gẹ́gẹ́ bí ìṣe wa. tó já sí pé bí ojúmọ́ bá ti ń mọ́ àgbẹ̀ ń jí tọkọ́tàdá ọdíájí tako tọ̀run olówó tó fẹ́ ló wá gbégbá òwò rẹ̀ torí òṣùpá kọ̀kù ṣe ìmẹ́lẹ́ ló mú awẹ́ kan rẹ̀ tí ẹlẹgbẹgbẹ̀rún òlùjá àkèyìn káàkiri gbogbo àgbáńlá ayé àti gbogbo bíi tí ìkànnì fresh tí afẹ́fẹ́ rẹ̀ ti bá ń fẹ́ de àjọ àbálẹ̀ ìròyìn náà ló tún gbòde kan níkànnì tá a wà yìí tó pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ ó pé kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè àwọn òpékólókó mọ̀rọ̀kọ bẹ́ẹ̀ la àpékólódò mọ̀rọ̀dò ẹ̀ṣọ́ àti ìbáwá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ̀fẹ̀ tí gbéyàwó ẹ̀ ìyẹn àwọn kókó ròyìn eléyìí tó suyọ nínú àwọn òwe ìròyìn olójoojúmọ́ lẹ́wà fún tòórọ̀ tòní bólúwájí ògúnyẹmí lórúkọ tèmi anointed voice of the city àwọn kókó orí ẹ̀ ńlá àkọ́kọ́ jù sí etí gbọ̀yìn kó tó di pàmò tọ́bọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìwé ìròyìn Saturday Tribune àti The Nation iná ló tẹ̀lé wa wádìí tè mọ́wé ìròyìn punch. a jẹ́ pé ṣèkàn kò mí ṣèkàn kó ra rẹ̀ ká tún wá pín ẹyọ kan sí i oláfikè mm. ní ọ̀hún ṣe láàárọ̀ ìwé ìròyìn saturday punch òun ló wà lákàtà tèmi ìwé ìròyìn saturday tribune ó ń bẹ lọ́wọ́ bólúwájí nígbà tó jẹ́ pé ìwé ìròyìn the nation mm. tó jáde fún tòní ọjọ́ àbámẹ́ta sátidé ń bẹ láàrin àwa méjèèjì kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ àwọn àgbérùgbésọ̀ tí wọ́n gbé karí àwọn àkòrí tí wọ́n pàtẹ́ nínú àwọn ìwé ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ níwájú wa ẹja bẹ̀rẹ̀ sí ní mú lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ̀rí ìròyìn eléyìí tí wọ́n fi sọ̀dọ̀ gàdàgbà gàdàgbà sójúde ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tòní òun náà ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìpàdé àjọ ńlá tẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nílẹ̀ wa Nàìjíríà wọ́n láwọn gómìnà gómìnà tìlú dìbò yàn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC wọ́n mọ̀ tí ń jagbà pé èmi ni o èmi ni wọ́n gbàlejò ìpàdé àjọ ńlá ìwọ kọ́ o wọ́n ní bí wọ́n ṣe ń ṣe fanfà lórí eléyìí nù o àwọn ìgbìmọ̀ fìdí e, eléyìí tó ń tukọ̀ ìṣàkóso ẹgbẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ti wá fi àwọn gbèdéke lélẹ̀ pé wọ́n yìí ó ní gbèdéke tó ń ti táwọn tẹ̀lé o láti mú ìbò gangan ó náà ní ìpàdé gbogbogbò tí àjọ ńlá ẹgbẹ́ òṣèlú APC ní nàìjíríà ni ó ti wáyé bákan náà ẹnìkan yọ́kẹ́lẹ́ sọ̀rọ̀ látinú ẹgbẹ́ òṣèlú APC ó ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ìlànà gbangba làṣáta láti mú ọmọ òye tí yóò gbé àsíá ẹgbẹ́ òṣèlú dání eléyìí tá a mọ̀ sí direct primary ó ní ẹgbẹ́ òṣèlú APC wọn ò faramọ́ o gàdàgbà gàdàgbà ó ní wọ́n fìròyìn yẹn sọ̀dọ́ sójúde wéròyìn Saturday Punch àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lójú ìwé kẹta ó lẹ́tí lórí ọ̀fẹ́ láti gbọ́ bàbá tí ń tẹ̀wájú lórí ìròyìn ajá balẹ̀. nínú ìwé ìròyìn the nation ló rọ tòní ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àbá ìlànà ètò ìdìbò eléyìí tí ń pé kí ààrẹ muhammadu buhari ó buwọ́lù wọ́n pé láàkóta wàyé ààrẹ buhari sì ń ṣe ìfikùnlukùn ẹ̀ ń kàn sí gbogbo àwọn tó tó àti àwọn tó yẹ o àmọ́ ààrẹ òpóhùn ò ní buwọ́lù o ṣùgbọ́n ní àkókò tá a wà yìí ààrẹ ò tí ì buwọ́lù o iléeṣẹ́ ààrẹ náà ló fi ọ̀rọ̀ léde lójú ìwé kẹrin ìwé ìròyìn the nation tó jáde lóòrọ̀ tòní tó ń tẹnu ẹ̀ ní wọ́n pẹ́ kínni kínni tẹ̀ ń kánjú sí ẹ̀ ń bó sì di ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún kó tó di wípé gbèdéke tí wọ́n fún ààrẹ ó tẹnubọdò ààrẹ sì ní àkókò ẹ̀fà yélẹ̀ kí ààrẹ muhammadu buhari ó ronú jinlẹ̀ lórí ọ̀rọ̀ àbá ètò ìdìbò tuntun èyí tí wọ́n pẹ́ kí ààrẹ ó buwọ́lù tó ń tẹnu ẹ̀ ìnáà ni wọ́n pe ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà ó ṣeé ṣe kí wọ́n má ṣe àlékún owó ìṣúná fún àjọ olómìnira elétò òdìbò lórí ọ̀rọ̀ ètò òdìbò abẹ́nú ìwé ìròyìn The Nation iná ló kọ ìròyìn yẹn lọ́rọ̀ tòní tó sì jẹ́ pé ojú ìwé kẹrin iná ló fi kalẹ̀ sí. lórí ọ̀rọ̀ owó náà láti gbọ́ bùkátà ìjọba lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀rọ̀ mọ̀ ti jáde láti ọ́fíìsì àjọ ilé tó ń bójú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìṣúná lẹ́wà Nàìjíríà ọ̀rọ̀ tó sì jáde lọ́lọ́ tààràtà sọ́dọ̀ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí kan náà o wọ́n ní kí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí kí wọ́n ṣe àtúntò nàìjíríà sẹ́kùn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìkíni lórí ọ̀rọ̀ owó eléyìí tí wọ́n ná láti gbọ́ bùkátà ìjọba náà ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ lábẹ́ àkòrí ìròyìn yẹn ó ní mo tún tajú kán rí ìròyìn kan níbi tí Akabo Eze ti gbé ń ṣàlàyé ó ní ìdí tí ẹlẹ́ṣẹ̀ wọn tó fi lè mórí bọ́ láì jìyà ìyún àwọn èèyàn tó jẹ́ pé níṣe òní wọ́n sọ di méjì wọ́n ní wọ́n ṣe ẹ̀dá rẹ̀ abá ètò ìṣúná lórílẹ̀‐èdè wa nàìjíríà ń bẹ lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Saturday Punch. ìyẹn lójú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune níbẹ̀ ni wọ́n pe àwọn tí wọ́n fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tí wọ́n pọ̀ wáyé lágbègbè lẹ́kí nílùú èkó lákòókò tí wọ́n fi ẹ̀hónú hàn tako ikọ̀ ọlọ́pàá sars wọ́n pé àwọn tí wọ́n fara káṣọ́mbẹ̀ àti àwọn òbí àwọn tí wọ́n tẹ́rí gbaṣọ nínú ìṣẹ̀lẹ̀ náà ẹni wọ́n ti gbé ìgbésẹ̀ kan o tako ìjọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ èkó irú ìgbésẹ̀ wo ni wọ́n gbé ẹ̀kúnrẹ́rẹ́ àjọ àbálẹ̀ ròyìn yóò tún palẹ̀ lóòrọ̀ tòní o tó ń tẹnu ẹ̀ iná ni wọ́n ti pé fálànà ìníyàn bá wọn fa òótọ́ tí ń bẹ́nu ọ̀rọ̀ yọ tó sì jẹ́ pé kí ọmọ gbáradì o àti ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Èkó Fálànà ńlá wọn ò gbé kojú wọn ojú ìwé ìròyìn karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ń ló kọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn tẹ́ gbọ́ lórí ajá àbálẹ̀ lóòrọ̀ tòní. ajá àbálẹ̀ ìròyìn tẹ̀síwájú lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Saturday Punch wọ́n ní ilé ẹjọ́ ti yí ìdànù tíketíke ẹjọ́ kan eléyìí tí ẹgbẹ́ tó jẹ́ ti àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n pè tako àjọ eléyìí tó ń forúkọ sílẹ̀ fáwọn iléeṣẹ́ ńláńlá lórílẹ̀‐èdè wa Nàìjíríà tá a mọ̀ sí CAC ọ̀rọ̀ jáde lórí rẹ̀ o ìwé ìròyìn Saturday Punch wọ́n jábọ̀ rẹ̀ bàbá tí ń tẹ̀wájú ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ bákan náà lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Saturday Punch wọ́n ní lórí ẹ̀sùn jíjà wọ ilé ẹni lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ èyí tí wọ́n fẹ̀sùn rẹ̀ kan iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ilé ẹjọ́ ti pa láṣẹ wọ́n pé iléeṣẹ́ ológun àti iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí kí wọ́n san owó gbàmọ́bínú eléyìí ti ṣe mílíọ̀nù méjì ó lé ní àádọ́ta náírà fifty two million naira fún agbẹjọ́rò Nnamdi Kanu ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tòní. ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ni mo ṣì wà n ò tí ì kú ọmọ ẹ torí àwọn pókó wọn pọ̀ bẹ́rẹ̀bẹ́ o wọ́n pé àwọn Miyetti Allah ni wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú hàn o látàrí bí àwọn agbófinró ṣe tàwọ́gán àwọn afurasí darandaran kan lópòpónà márosẹ̀ Kaduna sí Àbújá àmọ́ ò gómìnà ìpínlẹ̀ Benue Samuel Otom ó ti kéde pé kí wọ́n kéde àwọn afurasí darandaran gẹ́gẹ́ bí alákatakítí nílẹ̀ Nàìjíríà kí wọ́n sì fi òfin dè wọ́n ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ẹ̀ ń bọ̀ létí gbọ́ yín láìpẹ́ o àmọ́ ẹ gbàgbé ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n pé ọmọ kan di àwátì nílé ìjọsìn kan ní ìpínlẹ̀ Ondo ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn wọ́n pé wọ́n mọ̀ ti da ẹni tí í ṣe wòlíì ilé ìjọsìn náà wọ́n ti dá a sílẹ̀ o bó lọ̀rọ̀ ṣe rìn àjọ abalẹ̀ ìròyìn yóò ṣe àlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ lóòrọ̀ tòní. gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kàn kó ròyìn yẹn torí pé ìwé ìròyìn the nation àwọn náà jábọ̀ rẹ̀ ojú ìwé keje òní wọ́n fi ròyìn yẹn rá níbi tí wọ́n gbé ń ṣàlàyé pé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lẹ́wà nàìjíríà wọ́n ní wọ́n yí ìdájọ́ po èyí tó ní ṣe pẹ̀lú ti ìránṣẹ́ ọlọ́run kan tí wọ́n pè ní àlùfáà sọ títóbi rẹ̀ nípínlẹ̀ Ondo oníyun ti wáyé bákan náà ìwé ìròyìn Saturday Punch náà jábọ̀ rẹ̀ ẹ̀wá já fìyún lẹ̀ àwògedengbe lójú ìwé kẹrin tó sì jẹ́ wípé ìròyìn yẹn ó sàn títí di ojú ìwé kọkànlá wọ́n ní ikọ̀ kanran jẹ́gbọ́n alákatakítí kan eléyìí tí wọ́n ń pè ní iswap wọ́n ní wọ́n tó ṣe bẹ́ẹ̀ wọ́n ṣòro bí agbọ́n o pẹ̀lú bí wọ́n ṣe lọ rèé kọlu ibùdó tó jẹ́ ti àwọn ọmọ ológun tí ń bẹ ní ìpínlẹ̀ bọ̀rọ̀nù àwọn ọmọ ológun méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pé wọ́n ń rán sọ́run àsàǹtẹ̀ nífọ̀nàfọ̀nṣo wọ́n ní àwọn ọlọ́ṣà tí wọ́n ń da omi àláfíà ìlú rúlú gbòlògbò èyí tí wọ́n ń pè ní bandits wọ́n láwọn náà ṣọṣẹ́ láabi nípínlẹ̀ Kaduna o wọ́n jí èèyàn mẹ́ta ó lé ní ọgọ́ta sixty three gbé tó sì jẹ́ pé èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rán sọ́run àpàpàǹdodo nífọ̀nàfọ̀sùn kọ́ba òkè kó ṣàánú ẹni ìwé ìròyìn Saturday Punch jábọ̀ rẹ̀ ajá balẹ̀ ìròyìn yóò já sí yín létí bàbá tí ń tẹ̀wájú. nínú ìwé ìròyìn Saturday Tribune ló rọ tòní wọ́n pe ìfẹ̀hónú àmọ́ gbóná jọjọ bí ajere nílùú Òṣogbo látàrí bí wọ́n ṣe pé òṣìṣẹ́ ọlọ́pàá kan ṣe bẹ́ẹ̀ ó yìnbọn fún arákùnrin kan eléyìí tó sì ṣokùnfà ìjáde láyé arákùnrin náà ìlú Òṣogbo ní kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ fẹ̀hónú hàn lẹ́kùnrẹ́rẹ́ o ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune àmọ́ lójú ìwé kẹfà yìí kan náà èyí o ọba mi Èdùmàrè kó máa ṣọ́ wa ń bẹ̀ wọ́n pe àwọn tí wọ́n jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Zamfara wọ́n máa sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n pe ìjọ tí àwọn agbébọn pé àwọn ò ràn àwọn lọ́rùn àṣàǹtẹ̀ iná ni àwọn tó rí àwọn tó dóòlà ẹ̀mí àwọn o ojú ìwé kẹfà náà ni ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn yẹn wà kí ni tójú wọn rí lákàtà àwọn ajínigbé àjọ abalẹ̀ ìròyìn yóò mọ̀ já gbogbo ẹ̀ sí yín létí ní ẹ̀kúnrẹ́rẹ́ ni o àmọ́ lójú ìwé kẹjọ wọ́n pe akẹ́kọ̀ọ́ kan mọ̀ ní ó sì kí olùkọ́ mọ́lẹ̀ ó lù ú tinú tẹ̀yìn kí lolùkọ́ ọ̀hún ṣe léyìí tó fi jẹ tó fi ti akẹ́kọ̀ọ́ tó fi dídùndúyà fún olùkọ́ rẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn àjọ àbálẹ̀ yóò tún palẹ̀ lóòrọ̀ tòní. kó tó di pé akọjá lọ sójú ọjà ẹja tún sáré bá tètè láwọn àkòrí ìròyìn ta gan ni rẹ̀ wọ́n ní lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti àjàkálẹ̀ àrùn coronavirus tá a mọ̀ sí covid-19 eléyìí tó sọra rẹ̀ di àpátápá àràtọ́para rẹ̀ lájúbà káàkiri àgbáyé pàápàá irúfẹ́ àrùn ọ̀hún kan eléyìí tí wọ́n tún ń pè ní omicron tó tún ń fi gbogbo àgbáyé lògbòlògbò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti sọ fáwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ti gba abẹ́rẹ́ apàrùn eléyìí tí ń dènà covid-19 wọ́n ní kí wọ́n ó tún lọ gba nǹkan kan kí ni tí wọ́n pé kí wọ́n gbà kódà wọ́n ní ìjọba ti sọ wọ́n pé gbèdéke wákàtí méje ó dín ní àádọ́ta làwọn fún àwọn èèyàn kan o lórí ọ̀rọ̀ covid-19 náà ni ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Saturday Punch bákan náà lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Punch wọ́n ní ìròyìn ọmọ ti jẹyọ lórí ọ̀rọ̀ ọmọdékùnrin kan ọmọ ọdún méjìlá tó jẹ́ pé lónìí gangan ó ní àyájọ́ ọjọ́ òbí rẹ̀ ní kìbákò bàbá tó bí ọmọ òun ní lóòótọ́ àti lódodo ọkàn àwọn gbọgbẹ́ o àwọn sì wà nínú ìbànújẹ́ ńlá àmọ́ pàpà síbẹ̀síbẹ̀ wọ́n ní àwọn ó ọjọ́ bíi ọmọ ọdún méjìlá náà o lẹ́ni tó kí ayé pódìgbà òṣè láti paṣẹ ìṣẹ̀lẹ̀ àbáàdì tó ṣẹlẹ̀ nílé ẹ̀kọ́ wọn kódà bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n níjọba èkó wọ́n ti gbé ilẹ̀kùn ilé ẹ̀kọ́ yẹn ti pa ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Punch. ó tún jọba lójú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune lóòrọ̀ tòní náà àwọn ẹjọ́ dókè lọ́hùn ká polówó ń ta àgbẹ̀ kárí ọgbà tá a bá ti ń padà dé inú ẹ̀kúnrẹ́rẹ́ àjọ àbálẹ̀ ìròyìn ńlẹ́ ti bá wa àjọ àbálẹ̀. àjọ àbálẹ̀ àjọ àbálẹ̀. managers management alhaji lamidi mukaila auxiliary chairman disciplinary committee ọ̀yọ́ state park managers lónìí ẹ̀mí ò láàrọ̀ ẹni tó bá mórí délé ló mọ̀kọ́ wà ẹ̀yin awakọ̀ micra bus onímàrúwà tọlọ́kadà ẹ rọra máa ṣe lójú òpópónà nítorí tó bá di wò ó ojú àpá ò ní jojú ara ẹ ṣe àtúnṣe àwọn ohun ìrìnsẹ̀ tẹ̀ fi ń kérò kíná ojú rẹ̀ ó mọ́lẹ̀ gaara má overtake lọ́nà ìtọ́ kó o má bàa fi mú kàtà òfin àwọn ikọ̀ park managers task force yóò bọ́ sí ìgboro lá láti máa mú àwọn awakọ̀ èrò ọlọ́kadà àti onímárúwá tó bá wà wàkúwà bẹ̀rẹ̀ látọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún yìí ìwọ tí ọkọ̀ ọ̀kadà tàbí márúwá rẹ ò bá ní plate number ó yàtọ̀ sáwọn ajínigbé bí ọwọ́ bá gbà ọ́ ó jò làǹbà lábẹ́ òfin ẹ jẹ́ ká yàgò fún eré àsápajúdé lójú pópó ká sì ṣe àtúnṣe sí àwọn ọkọ̀ tá a fi rìn lópòpónà Alhaji Lamidi Mukaila aka auxiliary chairman Ọ̀yọ́ State Motor Park Disciplinary Committee ló ń ṣe ládùúrà pé gbogbo wa la ó mórí délé. ọdún ayé mo fún gbogbo. Motor car, motor car. One motor car for Junior, one shining bicycle for Tiwa, big teddy bear for Chindera. Childhood days are always sweet memories to remember. Let your children enjoy their childhood days by gifting them various toys. When you think of buying original, long lasting, and educative toys, think of Toddler's Toy Smart, your one stop store shop full of various toys ranging from motor car, bicycle, teddy bear, train, piano, bags, shoes, guitar, patterns to educate them, different games, and so on. Make your children happy. Take care of them. Buy them toys. Visit Toddler's Toys Smart today at Plot 3 Alafi Venue, opposite Wow Factory, Oduyole, Ibadan. You can order for your goods anywhere in Nigeria. Call 0703 131 5979 or follow us on Instagram at Toddler's Toys underscore Marks. àṣálẹ́ ọjọ́ kẹlẹ́rẹ́ ìtẹ́ ìwádọ̀ miss nílùú ìbàdàn praise banquet pẹ̀lú kúkọ́lá àti adéṣẹ́wọlé jésù àtọ̀pọ̀ ìràwọ̀ olórin àmì gospel shabak náà létí twenty twenty one yìí lọ́jọ́ sunday tó ń bọ̀ fifth december àwọn olórí ẹ̀mí ti gbáradì. eagles zero wisdom prophetess bísí aláwìyé àlùkò adégbodò tuwe sọládì adélèké ṣètò akéwàndé yẹmi sígbàjọba dídèmí ọlọ́ba boys ọlọ́run wòlíì àgbà pepper boys asaf choir pẹ̀lú eaglet steppers ajá sunday tó ń bọ̀ yìí fifth december ìyìn tó láwùdà ní praise banquet tọdún yìí o pásítọ̀ joseph akíákíá dé bukola akíá ní sẹ́wọ́lẹ́jẹ́ láfihàn praise banquet yàn open fee tó wà lọ post-it Church Ìbàdàn láti máa pàdé ní ìyẹn oníwákàtí méje látàgọ́ mẹ́sàn-án lẹ́sà. Pásítọ̀ Joseph Akẹ́kẹ́ ní Bàbá Eagles yóò sọ pé kí gbogbo wa kóra jọ kájọ yin Ọlọ́run. Good morning, doctor. Welcome, Mamana. You bring your sister today no doctor na my neighbor be this o oh. i don dey beg her to join us register for antenatal for hospital but she no gree. madam why now you no know say you suppose come register for antenatal when you dey pregnant. doctor i no wan catch coronavirus no be hospital the thing dey dey pass. if you cover your nose and mouth with face mask do everything dem say make you do corona no fit catch you for hospital. abeg help me tell am o. Oh. but look me now i no sick no be sick people dey come hospital. madam no be every problem dey show for face when women get belle you hear these women outside no be play dey come play o oh. dem dey learn many things to help dem during pregnancy and doctors dey check dem to make sure say mother and baby dey fine. thank you doctor i no know say na so e be make i register for an ten atal quick quick. Register for antenatal care once you know you are pregnant. Hospitals are still safe. This message was brought to you by the State Ministry of Health with support from APIN Public Health Initiatives and U.S. Centers for Disease Control and Prevention. olùràpadà olùràpadà olùràpadà tó lágbára the strong redeemer jésù olùràpadà fúnra rẹ̀ ló ti ṣètò ìbápadà àti ìràpadà tó lágbára fún wọn nínú ìjọ onítẹ̀bọmi ìkíní adábẹ́jì first baptist church adábẹ́jì behind iarnt mọ́ plantation ìbàdàn ètò ìsọjí yìí yóò mọ wáyé ní pápá ìsọjí ti ìjọ náà bẹ̀rẹ̀ láti ọjọ́ karùn-ún títí di ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà yìí december fifth to december eight twenty twenty one by five pm every day aago márùn ojoojúmọ́ ni ètò ìsọjí náà yóò mọ wáyé òun sì ti ṣètò ìránṣẹ́ rẹ̀ prọfẹ̀dọ̀tọ̀ timothy oyekunle láti jíṣẹ́ náà fún wa nínú àkọ̀tún agbára pẹ̀lú àwọn ìránṣẹ́ rẹ̀ mìíràn bíi reference samson ọdẹkùnlé david adédokun stephen olówó zion láìdé pópọ́lá ẹgbẹ́ akọrin gospel àwọn yóò wà níbẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti fi ọkàn jọ kó orin ẹ̀mí ru ọkàn wa sókè sí ọlọ́run olùràpadà wa wo má gbàgbé ọjọ́ karùn-ún dé ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà december fifth to december eighth ní ìyàpadà rẹ̀ dájú. ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì ti ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níbọ̀ bọ́rọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọn ẹbọ kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top success tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ eco bank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. <laughs> mama junior why you dey cry like small pikin. na workplace discrimination dem no promote me because i be woman. Eh? Ah, you no show dem your certificate. i no get certificate. and ah, you for go get certificate na okay go school go get your certificate now. e don too late which school go accept me now. ah ah mama junior i know the school wey go accept you. center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taisolari university of education ijagun. Ìbàdàn, Ogun State. They admit candidates for certificate and diploma courses in theatre, film and media study for 2021-2022 academic session. Wetin be the qualification? Five credit pass for teachers grade two or four or five credit We go include English language, English literature for WAEC, GCE or NECO at one or two cities. Special consideration dey for mature candidates like you wey don't they work for art and culture Tete. I go waka log on to go my.taswed.edu.ng to apply. na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. tí bá fi tó ọlọ́run ìpè wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura kárí ayé ń pè wá tí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ìjọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve ní olú ìyá àjọ cac àgbàlá ìtura ìlú àlàáfíà ọlọ́dẹ ní ìfẹ̀rọ ní ìlú ìbàdàn ni yóò ti wáyé ọjọ́ monday december six ni a ó ṣíde pẹ̀lú ìsọjí ìrọ̀lẹ́ látago márùn-ún sí mẹ́jọ alẹ́ gbọ́mọgbọ́mọ ní ìpàdé àdúrà láàárọ̀ ọ̀sán ìsọjí ìrọ̀lẹ́ àti ìṣòru lójoojúmọ́ ọjọ́ sunday december twelve ní ìsìn festival ministry pastor isaac abiara pastor matthew ashimolowo bishop Wanyoke prophet funṣu akande reverend mrs funke adejumo prophetess esther ajayi prophet ezekiel oladeji CSC general evangelist pastor esu oladele CSC president bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve olùgbàlejò àgbà ní prophet dr samuel kayode àtìlẹ́jẹ̀ evangelist grace abiara prophet and evangelist worldwide jésù lolúwa. thank you kájọ́mọ̀sí asọ̀rọ̀máyẹ̀ bírú wọn bá sọnù ó yẹ ká wá wọn rí omi titun rúlò tó nípínlẹ̀ ọ̀yọ́ ó sì ti kàn wá nílùú sẹ́yìn àti agbègbè rẹ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ administrative building ilé ẹ̀kọ́ kọ́lẹ́jì tó wà fún ètò ọ̀gbìn àti ìsọdọ̀tun àwọn ohun àlùmọ́ọ́nì tó jẹ́ abala ilé ẹ̀kọ́ fásitì ládòkè akíntola ìsẹ́yìn campus yóò jẹ́ ṣíṣí lọ́jọ́ àbámẹ́ta yìí ọjọ́ kẹrin oṣù kejìlá ọdún yìí tìlù tìfọn la fi pàdé gómìnà olóríire onímọ̀ ẹ̀rọ olúwaṣèyí abíọ́dún mákindé tá a sì máa kí wọn káàbọ̀ sílùú Ìṣẹ́yìn fún iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe fún wa nílẹ̀ yìí administrative building of the College of Agricultural Science and Renewable Natural Resources Ìṣẹ́yìn campus onímọ̀ ẹ̀rọ Olúwaṣeyì Abíọ́dún makinde. òkè sọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ̀ ó yá gbogbo ọmọ ìlú Ìṣẹ́yìn ẹ̀túyàyà ẹ̀túyàyà kájọ pàdé gómìnà olóríire tó ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà fún wa nílẹ̀ yìí olùkéde honourable Rahim Ajibola FM alábòjútó ìjọba àbẹ́lẹ̀ onídàgbàsókè gúúsù Ìṣẹ́yìn Ìṣẹ́yìn s South LCDA. ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún ìgbà gbígbìn àti ìgbà kíkórè twenty twenty one adult harvest of cathedral church of st david kúdẹ́tì ìbàdàn anglican communion yóò máa wáyé lọ́jọ́ karùn-ún oṣù kejìlá ọdún yìí láago mẹ́wàá àárọ̀ nígbà tí right reverend akitunde popola the lord bishop of ibadan south diocese yóò máa gba gbogbo ènìyàn lálejò àwọn tá a fìwé pè ní chief harvester chief joseph tunde afolabi pàkóyè ti ilẹ̀ ìbàdàn ìbàdàn màmá wo lóyè oníkẹ̀kọ́ àkàndé con ìyálàjẹ ìyálòde tilẹ̀ ìbàdàn olóyè kọ́lá karim àgbáoyè tilẹ̀ ìbàdàn olóyè ayọ̀ karim olóyè akínyẹlé ọládèjì olóyè yínká fásùyì aṣíwájú of ìjẹ̀ṣà land ẹ wá kájọ ṣọdún ìkórè ọdún yìí torí gbogbo wa lolùkórè olùkéde ọ̀nàrẹ́bù jíde adéwálé fún ìgbìmọ̀ àjọ̀dún ìkórè. Ajabale, ajabale. ajá balẹ̀. ẹ káàbọ̀ padà ajá balẹ̀ ròyìn ti gbìnàyà ìkànnì fresh lẹ ti ń gbọ́ wa ilé orin challenge ń bàdàn ibẹ̀ lẹ ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ káàkiri àgbáyé ẹja kọ́kọ́ kò láti àgbò òṣèlú ojú ìwé kẹta nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tòní ibẹ̀ lèmi ó ti ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ bí aṣọ àkọ́fọ̀ tí kì í ra wọn ọ̀ṣẹ́ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìpàdé gbogbogbò ìpàdé àjọ ńlá tẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nílẹ̀ wa Nàìjíríà nìròyìn ọ̀hún dálé lórí o níbi tí wọ́n gbé ń ṣàlàyé pé àwọn gómìnà gómìnà tìlú dìbò yàn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n mọ̀ ti ń ṣe fanfa lórí pé àwọn làwọn gbà àlejò ti ìpàdé gbogbogbò ìpàdé àjọ ńlá ẹgbẹ́ òṣèlú APC níbi tí wọ́n ti dìbò yàn àwọn olóyè tí wọ́n mọ̀ tó kọ ẹgbẹ́ òṣèlú náà nílẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn gómìnà gómìnà tí wọ́n dìbò wọlé láti abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ló jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ń bẹ lórí fanfa lórí pé àwọn gangan òun náà ni àwọn gbàlejò ìpàdé gbogbogbò ìpàdé àjọ ńlá tá a mọ̀ sí National Convention tẹgbẹ́ òṣèlú All Progressives Congress eléyìí tí yóò mọ̀ wáyé nínú oṣù keje ọdún 2022 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní yàtọ̀ sí àwọn gómìnà gómìnà eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ́bì lọ́kòkò wípé ìpínlẹ̀ àwọn làwọn ti fẹ́ gbàlejò ìpàdé àjọ ńlá yìí wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun la torí àwọn ìkànkùngbùn àwọn tọ́rọ̀ gbèrú nínú ẹgbẹ́ òṣèlú APC táwọn náà ṣe fanfà tí wọ́n sì lọ lọlé lọ́bì lọ́kòkò wípé ní àkàtà àwọn gangan òun náà làwọn fẹ́ kí wọ́n gbé ìpàdé àjọ ńlá yìí wá o níbi tí wọ́n ti lórí ọ̀fẹ́ láti yà wò lóye tí wọ́n mọ̀ tukọ̀ ìṣàkóso ẹgbẹ́ náà nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní ìgbàgbọ́ gbogbo àwọn tọ́rọ̀ kàn òun náà ni wípé àwọn tí wọ́n bá lórí ọ̀fẹ́ láti dìbò wọlé níbi ìpàdé àjọ ńlá ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àwọn náà ni wọ́n ṣe kò kárí ìlànà gbogbo tí wọ́n fi fa ọmọ oyè kalẹ̀ léyìí tí yóò gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC dání o fún jíjìgbò ipò ààrẹ nílẹ̀ wa Nàìjíríà àtàwọn gómìnà gómìnà tó fi mọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n kópa níbi ètò ìdìbò gbogbogbò tó bá di ọdún 2023 ẹnìkan tó yẹ́kẹ́lẹ́ bá àwọn oníròyìn sọ̀rọ̀ tẹ́nu rẹ̀ sì tọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC àmọ́ tó pé kí wọ́n fi orúkọ bòun láṣìírí wọn lẹ́ni ọ̀hún náà ní í ṣe ní àlàyé pé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ó ní níṣe làwọn èèyàn mọ̀ wà lórí pé wọ́n ń pòyì ọ̀dọ̀ àwọn ọmọ ìgbìmọ̀ mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ìgbìmọ̀ fìdíhẹ́ tí wọ́n tún kọ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC ní nàìjíríà lábẹ́ alága wọn ẹni títún ṣe gómìnà ìpínlẹ̀ bọ̀rọ̀nù mai malabu ni gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní nínú àwọn èèyàn eléyìí tí wọ́n ń lọ́bì lọ́kòkò wọ́n ní àkúkú rí àwọn èèyàn tí wọn ò tí ì kéde wípé èròǹgbà àwọn rèé o in táwọn fẹ́ jáde dù nínú òṣèlú rèé tó bá di ọdún 2023 wọ́n là sì rí àwọn kan tó jẹ́ pé nítorí àwọn èèyàn tí wọ́n sún wọn gbọ̀ngbọ̀ngbọ̀n òun náà lọ́mọ̀fà tí wọ́n fi ń lọ́bì lọ́kòkò wọ́n ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan ń dìrẹ́ bẹ́ẹ̀ wípé ìpele àwọn ni kí wọ́n gbé wá o tí àwọn kan sì ń sọ pé ẹ jẹ́ kí wọ́n gbé lọ sílùú Àbújá tí ṣolúlu orílẹ̀-èdè wa Nàìjíríà torí pé òun náà ni àárín gbùngbùn níbi tí ojú ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari àti igbákejì ààrẹ tó fi mọ́ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àpapọ̀ àwọn mínísítà àtàwọn ìkànkùngbò nínú ìṣèjọba tí wọn ó ti lórí ọ̀fẹ́ láìṣe làálàá láti darapọ̀ pẹ̀lú wọn bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ làwọn kan ni wọ́n sì ń pé rárá ìpínlẹ̀ tàwọn ni kí wọ́n gbé wá àmọ́ ńgbà tí àwọn oníròyìn tí wọ́n kàn sí ẹni tí í ṣe akọ̀wé àpapọ̀ fún ìgbìmọ̀ fìdíhe tẹgbẹ́ òṣèlú APC ìyún sẹ́nẹ́tọ̀ Akpan Odoede wọ́n ní ó ṣe ní àlàyé o wípé ẹgbẹ́ òṣèlú APC àwọn ò tí ì fi orí okòó sọ̀dún o lórí ìpínlẹ̀ wo gangan òun náà ni yóò gbàlejò rẹ̀ àbíbi báyìí ní pàtó òun làwọn ó ti tẹ́ pẹpẹ ìpàdé àjọ ńlá tẹgbẹ́ òṣèlú APC wọ́n lọ wá ṣe ní àlàyé pé àwọn ìlànà eléyìí tí àwọn ó wò àwọn ìlànà eléyìí tí àwọn ó tẹ̀lé pẹ̀lú àwọn àmúyẹ eléyìí tí àwọn ó wò kó tó di pé àwọn sọ pàtó ibi tí yóò ti wáyé ó ní alákọ̀ọ́kọ́ òun náà ní ètò ààbò ó ní ó gbọ́dọ̀ jẹ́ ibi tí ètò ààbò tí ó ti gbópọn fún gbogbo àwọn aṣojú tí wọ́n dọ̀ adarapọ̀ níbi ìpàdé àjọ ńlẹ́gbẹ́ òṣèlú náà ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ibi tí wọ́n bá ti ṣe ó gbọ́dọ̀ jẹ́ wípé ibi tí yóò fààyè gba kí wọ́n dènà ìtànkálẹ̀ àrùn COVID-19 ni ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú pé àwọn aṣojú eléyìí tí wọ́n wà darapọ̀ níbi ìpàdé àjọ ńlá náà ibi tí yóò rọrùn fún wọn láti lè dé láìdè ṣe làálàá kankan wọ́n ní ibi tí àwọn ó gbé lọ rè ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìròyìn níbi tí wọ́n ti ń pè àwọn gómìnà gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti ń ṣe fanfa o lórí pé àwọn làwọn gbàlejò ìpàdé gbogbogbò tí àjọ ńlá ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ Nàìjíríà tí ó mọ̀ wáyé nínú oṣù kejì ọdún 2022 ojú ìwé kẹta lẹ́tì gba balance ẹ̀ nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tòní. nínú ìwé ìròyìn The Nation ojú ìwé kẹrin ìròyìn eléyìí tó kan gbogbo èèyàn ní gbọ̀ngbọ̀n ló wà wọ́n pe ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àbá tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tí ń bẹ níwájú ààrẹ Muhammadu Buhari wọ́n pe iléeṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀ pé ààrẹ Muhammadu Buhari sì ń forí korí fikùn lukùn ó ń ṣe ìwádìí ó sì ń bojú wò bojú rí kó tó di wípé ó buwọ́lu àbá eléyìí tó ní ṣe pẹ̀lú lànà ètò ìdìbò náà ààrẹ ò lè ṣàdédé kí tákàdá mọ́lẹ̀ kó kí gègé mọ́lẹ̀ kó sì buwọ́lu àbá náà iléeṣẹ́ ààrẹ iná ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lójú ìwé kẹrin ìwé ìròyìn The Nation tó jáde lóòrọ̀ tòní àmọ́ wọ́n pe ẹnìkan eléyìí tí ó ti fi ìgbà kan rí jẹ́ amòfin àgbà nílẹ̀ Nàìjíríà ó ti sọ fún ààrẹ Muhammadu Buhari wípé ẹ wò ó ẹ má jẹ́ kí àwọn gómìnà ó tì yín lọ́pọ̀npọ̀n o ẹ take time ẹ buwọ́lu àbá náà ń gbà tẹ́ bá rí i pé ẹ ti foríkorí ẹ ti fikùn lukùn ó sì ti dá yín lójú ní ṣáká àmọ́ asòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pọ̀ ṣeéṣe kí àlékún kọ́mọ̀dé bá owó eléyìí tí àjọ INEC tí ó mọ̀ náà o lórí ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́nú nílẹ̀ Nàìjíríà ìròyìn ọ̀hún rèé gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ wọ́n pé lẹ́yìn tí àwọn ọ̀rọ̀ lónírúurú ti ń bọ̀ ta ní ìgboro ayé nípa àbá ìlànà ètò ìdìbò eléyìí tí wọ́n pé gbogbo èèyàn ń dúró kí ààrẹ Muhammadu Buhari buwọ́lù iléeṣẹ́ ààrẹ lánàá ti wá sọ̀rọ̀ wípé ẹni tí í ṣe ọmọ orílẹ̀-èdè yìí àkọ́kọ́ number one citizen tí ṣe ààrẹ Muhammadu Buhari iná ni ò lè ṣàdédé buwọ́lu àbá o torí pé ààrẹ ní láti wo gbogbo ẹ̀ ní finifini ní Aso Rock nílùú Àbújá iná níléeṣẹ́ ààrẹ ti fi ìpè síta wípé àìtí ìbuwọ́lù àbá tó ní í ṣe pẹ̀lú lánàá ètò ìdìbò látọwọ́ ààrẹ Muhammadu Buhari kì í kò túmọ̀ sí pé ààrẹ ò ní buwọ́lù o ṣùgbọ́n ààrẹ kọ́kọ́ fẹ́ wo kinní ọ̀hún finifini kó sì mọbi tí ọ̀rọ̀ ó já sí wọ́n pé lára àwọn kan eléyìí tó jẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nílẹ̀ Nàìjíríà ẹni wọ́n ti ń pariwo pé kí ààrẹ Muhammadu Buhari kó buwọ́lù àbá náà kó sì du òfin kí wọ́n má f fi àkókò ṣòfò mọ́ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé àgbà fún ikọ̀ Arewa Consultative Forum ọ̀gbẹ́ni Anthony Sani iná ló wá ṣe àlàyé ọ̀rọ̀ pé kí ààrẹ ọmọ tẹ́tí o sí ọ̀rọ̀ tí àwọn gómìnà gómìnà kan nínú ẹgbẹ́ òṣèlú alátakò ń sọ ààrẹ gbọ́dọ̀ ṣe ń tótó àti ètò yẹ o kó tó di pé wọ́n buwọ́ lù ú wọ́n pé bẹ́ẹ̀ yẹn bá wo ọjà ó ṣeéṣe kó sì wà wò wọ́n pé fún ìdí èyí ààrẹ muhammadu buhari ẹ mọ́ gbọ́ ti ariwo àwọn gómìnà kan eléyìí tí wọ́n ń pa pé ẹ tètè buwọ́lu o gbogbo ń bá yẹ kẹ́ ẹ wò ní ẹ wò n tó bá yẹ kẹ́ ẹ ṣe ni ẹ ṣe ẹ mọ́ buwọ́lù torí pé àwọn èèyàn fẹ́ kẹ́ ẹ buwọ́lù ẹ buwọ́lù torí pé yóò ṣe àǹfààní fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n pe gbogbo ohun tá a sì ń sọ yìí ààrẹ sì ní títí di ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún tá a wà yìí kó tó di pé àkókò àti gbèdéke sí ń fún ààrẹ ó tẹnubọdò fún ìdí èyí ẹ fi ààrẹ lọ́kàn balẹ̀ ẹ jẹ́ kí ààrẹ ó ṣe ìwádìí ẹ jẹ́ kí ààrẹ ó kàn sí àwọn tí ọ̀rọ̀ kàn kó tó di pé wọ́n buwọ́lu àbá náà ẹni tí í ṣe olùrànlọ́wọ́ àgbà lórí ọ̀rọ̀ ètò ìròyìn tó ń ti ìkànsí ará ìlú fún ààrẹ Buhari Malam Garba Shehu nígbà tó ń dáhùn sí ọ̀kan ọ̀jọ̀kan ròyìn látẹnu àwọn akọ̀ròyìn iná ni wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ pípé ààrẹ òpóhùn ò ní buwọ́lu àbá náà o ààrẹ ò buwọ́lu ṣùgbọ́n ní àkókò yìí ààrẹ gbọ́dọ̀ ṣe àwọn ìwádìí kan ó sì gbọ́dọ̀ wò fínífíní kó rí dájú wípé gbogbo nǹkan tí ń bẹ nínú àbá náà ni ó ṣe àǹfààní fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí àwọn tí ó jẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nílẹ̀ nàìjíríà iná ni wọ́n ti wá kọjú ọ̀rọ̀ wípé kí gan ni ààrẹ muhammadu buhari ń ṣe láti ìgbà tí wọ́n ti fi àbá náà ṣọwọ́ sí ààrẹ kí ààrẹ ó tètè buwọ́lù o torí àbá ọ̀hún ìní ó jẹ́ kí tolórí tẹlẹ̀mù nílẹ̀ yìí kó lè láǹfààní àti kópa kó má sì sí ìbẹ̀rùbojo kankan lọ́rọ̀ agbo òṣèlú nílẹ̀ nàìjíríà àti pé yóò jẹ́ kí ìjọba àwarawa kó túbọ̀ máa tẹ̀síwájú àmọ́ lápá bòmíì ni wọ́n kó ṣeéṣe o kílé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà kó mọ̀ ṣe àlékún ètò òṣùná fún àwọn àjọ olómìnira elétò òdìbò fún ọdún 2022 ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà ló ṣeé ṣe kó má jẹ́ kí àlékún dé bá ọ̀rọ̀ owó eléyìí tí ọmọ jẹ́ nínà fún àjọ olómìnira elétò ìdìbò láti tọpinpin ìlànà ètò ìdìbò abẹ́nú wọn pé jẹ́ dàrẹ́ẹ̀tì ọ̀jẹ́ dàrẹ́ẹ̀tì kò ní sí àlékún kankan fún owó tí àjọ olómìnira elétò ìdìbò tí ọmọ náà o wọn pé àwọn ẹgbẹ́ òṣèlú iná ló ní ojúṣe láti gbọ́ bùkátà ètò ìdìbò abẹ́nú wọn wọn pé ṣùgbọ́n ojúṣe àjọ olómìnira elétò ìdìbò náà ni pé kí wọ́n tan tọpinpin kí wọ́n sì ṣe àbójútó kí wọ́n rí i dájú pé gbogbo àwọn tó rọ̀ kàn wọ́n tẹ̀lé ìlànà tẹ̀lé láti ṣe ètò ìdìbò abẹ́nú àmọ́ pé àlékún òde bá owó eléyìí tí àjọ elétò ìdìbò ọ̀nà ààyè ò yọ ojú ìwé kẹrin ìwé ìròyìn The Nation tó jáde lóòrọ̀ tòní iná lẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn wà ẹ́mú kẹ́ẹ̀ka síwájú sí i. lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àbá ìlànà tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí tí lẹ́gbìmọ̀ asòfin àgbà àti lẹ́gbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀‐èdè yìí tí wọ́n ti bu ọwọ́ lù tí wọ́n sì taari rẹ̀ sọ́dọ̀ ààrẹ wọ́n ní ọ̀rọ̀ mọ̀ jáde látinú ẹgbẹ́ òṣèlú APC pé ẹgbẹ́ òṣèlú APC wọn ò ní faramọ́ o ìlànà ti gbangba làṣà ta láti mọ̀ fa ọmọ òye kalẹ̀ tí yóò díje dupò òṣèlú kan tàbí kejì nínú àwọn ẹgbẹ́ òṣèlú ní nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé wọn ní ẹnìkan lára àwọn ọmọ ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó eléyìí tó ń tukọ̀ yìí ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC ní nàìjíríà tọkọ̀ tí kò dárúkọ rẹ̀ fún àwọn oníròyìn wọn ló ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó bí nǹkan ti ṣe ń lọ yìí ọjọ́ bí ẹni wípé ẹgbẹ́ òṣèlú tàwọn ẹgbẹ́ òṣèlú APC wọn ò ní faramọ́ ìlànà gbangba làṣáta tá a mọ̀ sí direct primary láti fa ọmọ oyè kalẹ̀ eléyìí tí yọmọ jẹgbó fún ipò kan tàbí kejì nínú ètò ìdìbò gbogbogbò nílẹ̀ nàìjíríà tó di ọdún 2023 gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí bí wọ́n ti ṣe bu ọwọ́ lù ú bẹ́ẹ̀ bá sì rántí bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n ní ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari ọjọ́ kẹsàn-án nínú oṣù kọkànlá ó ní wọ́n pa á láṣẹ fún igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò tí wọ́n pé kó pe ìpàdé onígun mẹ́ta kan nínú ilé ìta ti rí àwọn ẹ̀ka láṣẹ àwọn ẹ̀ka tó jẹ́ ti àwọn aṣòfin tìlú dìbò yàn láti inú ẹgbẹ́ òṣèlú APC tó fi mọ́ àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ tí wọ́n ń tukọ̀ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC ní Nàìjíríà wọ́n ní kí wọ́n jọ jókòó láti sọ àsọyépọ̀ o lórí àbá eléyìí tí ilégbìmọ̀ aṣòfin àpapọ̀ lẹwa Nàìjíríà tí wọ́n ti bu ọwọ́ lù tó sì jẹ́ pé olórí orílẹ̀-èdè yìí náà ni o láàrin ọjọ́ kọkàndínlógún nínú oṣù kọkànlá títí di ọjọ́ kọkàndínlógún nínú oṣù kejìlá tá a wà yìí káàrí ó fi bu ọwọ́ lù ú tàbí bẹ́ẹ̀ kọ́ káàrí ó dá padà síwájú àwọn aṣòfin ìyún bẹ́ẹ̀ àwògedengbe ojú ìwé kẹta ni mo ti ka ìròyìn ẹ̀ nínú ìwé ìròyìn Saturday Punch lápá àṣálẹ́ lójú ìwé kẹta yìí náà wọ́n ní ọ́fíìsì àjọ eléyìí tó ń bójú tó ọ̀rọ̀ ètò ìṣúná nílẹ̀ wa Nàìjíríà Budget Office wọ́n ní wọ́n ti takòtú ọ̀rọ̀ lọ sọ́dọ̀ ẹ̀ka aláṣẹ ti ìjọba àpapọ̀ nílẹ̀ wa Nàìjíríà níbi tí wọ́n ti ń pé àtúntò lọ́yẹ̀ kó wáyé o àtúntò ọ̀hún náà ló sì fi yẹ kí wọ́n pín orílẹ̀-èdè nàìjíríà sí orígun mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ six regions wọ́n nítorí ibà méjì kọ́ wọ́n ní láti mú àdínkù bá owó eléyìí tí wọ́n ná láti gbọ́ bùkátà ìṣàkóso ìṣèjọba lórílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ọ́fíìsì àjọ tó ń bójútó ọ̀rọ̀ ètò ìṣúná lórílẹ̀-èdè wa nàìjíríà àwọn náà ni wọ́n mọ̀ ti dábàá fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wípé àtúntò nìkan kí wọ́n tún orílẹ̀-èdè nàìjíríà tò kí wọ́n ó sì pín sí ẹkùn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní náà ló lè sánná o eléyìí tí àdínkù tí yóò fi dé bá owó eléyìí tí ìjọba tí wọ́n ná láti gbọ́ bùkátà àkóso nílẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní òǹkà àwọn mínísítà eléyìí tí ń ṣe ìjọba lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ló yẹ kí àdínkù kó dé bá o tó fi mọ́ àwọn tó di ipò òṣèlú mú àti àwọn tí wọ́n ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ní àwọn eléyìí gangan òun náà ló jẹ́ kí owó rọ̀gùrọ̀gù kọ́mọ báyìí ṣàkóso lọ nílẹ̀ wa Nàìjíríà tó sì wá jẹ́ pé ó níṣe ló ń dènà o ọ̀nà eléyìí tó já gèrè káwọn èèyàn rí ọ̀nà máa rìn àti iná ọba tó dúró rè ètò ìlera lábọ́dé tó fi mẹ́ ètò ẹ̀kọ́ tó mọ́yán lórí àti ìpèsè ohun amáyédẹrùn fún gbogbo aráàlú gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní àjọ eléyìí tó jẹ́ ti igun kejì àjọ tó ń gbógun ti wà bàjẹ́ nídìí ọrọ̀ ajé àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè wa nàìjíríà àjọ ICPC wọ́n ní àwọn náà ni wọ́n mọ̀ sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ kan eléyìí tó ní ṣe pẹ̀lú ìpàdé àpérò ẹlẹ́ẹ̀kẹtàrú rẹ̀ tí wọ́n gbé kalẹ̀ nílùú àbújá tí ṣe olúlu orílẹ̀‐èdè wa nàìjíríà ọjọ́ ìṣẹ́gun Tuesday ni wọ́n pé ìpàdé ọ̀hún wáyé o wọ́n ní níbi ìpàdé àpérò ọ̀hún eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìwà àbàjẹ́ àti owó rọ̀gùrọ̀gù tí wọ́n fi ń ṣe ìṣàkóso ìjọba nílẹ̀ nàìjíríà àwọn ọ̀nà tí a lè gbà láti kó àkóyawọ́ tó sì jẹ́ wípé orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní a borí gbogbo ìṣòro eléyìí tó ń tibẹ̀ ṣúyọ̀ o wọ́n ní lára àwọn tó kópa ń bẹ̀ òun náà láti rí àrí orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari títí kan ẹni tí í ṣe adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí onídàájọ́ Tanko Muhammed àti akọ̀wé fún ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà Bose Mustapha wọ́n ní kódà ẹni tí í ṣe mínísítà tó wà fún ètò ìṣúná àbá ètò ìṣúná àti àtò gbogbo tó ní í ṣe pẹ̀lú ti ìjọba abilékọ Zainab Ahmed wọ́n ní àwọn náà gbẹ́yìn bẹ́ẹ̀ o ẹni tí sì ṣe alága fún àjọ ICPC ọ̀jọ̀gbọ́n Bọ́lájí Ọ̀wásanoyè wọ́n ní bàbá náà bẹ́ẹ̀ ń kalẹ̀ pẹ̀lú àwọn ìkànnlú míì wọ́n ni níbẹ̀ òun náà ni àjọ ICPC ni wọ́n mọ̀ tí ń tọ́ka sí àbẹ́ ilé ìtọ́wá láti ọ́fíìsì àjọ eléyìí tí ń bójútó ọ̀rọ̀ ètò ìṣúná lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n sì ní bàbá ní parọ́ tàbá ní ṣèké wọ́n ní òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ ò wípé owó eléyìí tí wọ́n fi ń gbọ́ bùkátà ìṣàkóso ìjọba lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀pọ̀ lápọ̀jù wọ́n ní fàpẹ̀rẹ̀ owó eléyìí tá a fi ń ṣe kò kárí ètò ìdìbò gan wọ́n lówó ọ̀hún náà pọ̀ lápọ̀jù wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́sì rèé ìwà àbàjẹ́ náà ń ṣúyọ láti pàṣẹ ètò ìṣúná orílẹ̀-èdè wa nàìjíríà tó jẹ́ pé àwọn kan wọ́n mọ̀ daṣọ̀rò ètò ìṣúná orílẹ̀-èdè yìí wọ́n ní àwọn iléeṣẹ́ lájọ̀lájọ̀ eléyìí tó tún fẹ̀fẹ̀fẹ̀ tó jẹ́ pé àwọn iléeṣẹ́ lájọ̀lájọ̀ míì wọ́n ní níṣe òun ni wọ́n pín sí méjì wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ló ń fa akùdé o tó sì jẹ́ wípé akùdé yìí òun náà ní fa orílẹ̀-èdè wa nàìjíríà sẹ́yìn lórí ìdàgbàsókè àtàwọn nǹkan amáyédẹrùn ìgbà wọn gbé gègélè wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé owó eléyìí tó dín pẹ́sẹ́pẹ́sẹ́ ní ìdá ọgbọ̀n òun náà ni àwọn owó tí wọ́n lórí ọ̀fẹ́ láti máa bá nǹkan ìdàgbàsókè lọ tó sì jẹ́ pé ọ̀rọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ o ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ojú ìwé kẹta lẹ́ẹ̀ gba balance ẹ̀ nínú ìwé ìròyìn Saturday Punch. lójú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune wọ́n pe àwọn òbí àwọn tó farako nínú ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn tó wáyé lágbègbè Lẹ́kì níjòní àti àwọn tó jẹ́ pé orí koyọ nínú ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti gbé ìgbésẹ̀ tako ìjọba àpapọ̀ tó ń tìjọba ìpínlẹ̀ èkó wọ́n sì pé fálànà ìní ó gba àwọn lẹ̀ nínú hílà hílo èyí tí àwọn kó sí o àmọ́ àwọn ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní coalition nílùú èkó wọ́n ti búra fọlọ́ǹṣẹ̀rí pé bókun ìràwọ̀ kan dondo lókè àwọn ó ṣe àtìlẹ́yìn tó gbópọn fúnjọba ìpínlẹ̀ èkó ni wọ́n pe àwọn òbí àwọn ọmọ tó ṣe ìfẹ̀hónúhàn ní agbègbè Lekki toll gate nílùú Èkó ìyẹn lógúnjọ́ oṣù kẹwàá ọdún 2020 tó sì jẹ́ pé àwọn tí ìbọn bà tí wọ́n tarabẹ̀ dara màjídèrè àti àwọn tó jẹ́ pé orí kó yọ ṣùgbọ́n ìbọn ṣe ọṣẹ́ lára wọn iná ni wọ́n pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú hàn jákèjádò ilẹ̀ nàìjíríà tí wọ́n sì ń sọ̀rọ̀ eléyìí tó tako ìṣekúṣe èyí tí àwọn elétò ààbò ṣe ní àkókò ìfẹ̀hónúhàn náà wọ́n pé kódà níbi tí ọ̀rọ̀ dé ẹni tí í ṣe agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́mọnìyàn Fẹ́mi Fálànà ẹni àwọn ti fa ọ̀rọ̀ lé lọ́wọ́ o pé kó má bá àwọn ja ogun ọ̀hún nìṣó wọ́n pe ìṣẹ̀lẹ̀ yìí náà ń ló ṣeé ṣe kó tún gbọ̀nà bòmí ìyọ̀ o látàrí bí àwọn ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní coalition bí wọ́n ṣe búra fọlọ́ǹṣẹ̀rí wípé àtìlẹ́yìn ìjọba ìpínlẹ̀ Èkó iná ni àwọn wà fún o wọ́n pe àwọn kan eléyìí tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àti àwọn tó jẹ́ olùbánidárò fún àwọn tó jẹ́ agbẹjọ́rò àgbà nílẹ̀ Nàìjíríà iná ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní nà ká lébù sí ìgbìmọ̀ eléyìí tí ìjọba ìpínlẹ̀ Èkó tó ṣe àgbékalẹ̀ rẹ̀ láti ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn ní agbègbè Lẹ́kì pàápàá jùlọ bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ṣe sùn bẹ́rẹ̀bẹ́ tí wọ́n sì fi ẹ̀sùn kàn wípé àwọn òṣìṣẹ́ ológun àtàwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n ṣínà ìbọn bo àwọn olùfẹ̀hónúhàn eléyìí tí wọ́n dìhámọ́ra ogun kankan tí wọ́n kàn fi ẹ̀hónú wọn hàn nílànà tàlàáfíà wọ́n pé kí wọ́n tó gbé ìgbésẹ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú òfin wọ́n pé òfin fàyè gbà kí èèyàn ó fi ẹ̀hónú hàn tako ní tí ọ̀bá fẹ́ nílànà tàlàáfíà àmọ́ o wọ́n pé gbogbo ìgbésẹ̀ ìṣẹ̀lẹ̀ bọ yíyìn náà ló jẹ́ èyí tí kò bá ojú mu ẹni tí í ṣe alákòóso fétò ròyìn àṣà tó ń ti ìgbafẹ́ nílẹ̀ nàìjíríà alhaji lai muhammed ni wọ́n pe ọmọ léwájú àwọn aṣojú ìjọba tó sì ń bu ẹnu àtẹ́ lu ìfẹ̀hónúhàn náà tó sì tún fi ìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n yìnbọn fẹ́ni kankan o ní àkókò ìfẹ̀hónúhàn eléyìí tó wáyé ní agbègbè lẹ́kì àmọ́ àwọn tó jẹ́ òbí àwọn tó fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti ké gbàjarè tó ẹni tí í ṣe agbẹjọ́rò ajàfẹ́tọ̀ ọmọnìyàn lọ wípé ẹ dákun dábọ̀ àwa ti yọ̀ǹda gbogbo ọ̀rọ̀ yìí fún yín o a sì mọ̀ wípé ẹ bá wa mú ní ìlànà tó bá òfin mu ẹ má jẹ́ kí ẹ̀mí àwọn tó sùn kọ́ lọ lásán o ẹ tètè gbé ìgbésẹ̀ kí ìdájọ́ òdodo kó sì fojú hàn Fálànà ńgbà tí ó máa fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú ìwé ìròyìn Saturday Tribune eléyìí tó jáde lóòrọ̀ tòní àná ní ń sọ̀rọ̀ wípé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà iná ni wọ́n gbọ́ látọ̀dọ̀ àwọn tí àwọn jí agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí tí àwọn sì máa jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ó pé yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn òbí tí wọ́n pe ikú àwọn ọmọ àwọn kò gbọ́dọ̀ lọ lásán àwọn ò rí dájú wípé ìdájọ́ òdodo farahàn àti wípé ìpani nípakúpa nílẹ̀ nàìjíríà ó jẹrodò tó sì lọ rèé mú mi ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune tó jáde lóòrọ̀ tòní ni kẹ́ gba balance. ẹja sáré dójú ọjà pàápàá tá a bá lọ tá a bá padà dé àjàrà wá àjàrà ṣe léyìí tó ṣẹ́kù lórí ìròyìn ajá balẹ̀ fún tòní á lórí ọ̀fẹ́ láti mẹ́nuba ajá balẹ̀. ajá balẹ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lè wùrà yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí ta aládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ọ́ ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn. kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ fẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. na who use save border app we go approve legit ni na who use our promo code we go promote legit ni na who use remote as code go take their first ride for free legit ni. yes your first ride is free for up to 400 naira simply go to your app store download the save border app and use the code remote to enjoy this awoof. save border your save okada. Aliaji lamidi mukaila tí gbogbo èèyàn mọ̀ sí auxiliary ẹni tí í ṣe chairman disciplinary committee Ọ̀yọ́ state park management ó ti ṣèkìlọ̀ fún gbogbo awakọ̀ bọ́ọ̀sì micra ọlọ́kadà àtàwọn onímàrúwá jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣọ́ra ṣe lójú òpópónà lákòókò tá a wà yìí bákan náà káwọn awakọ̀ kí wọ́n yàgò fún yíyọ fòkìfòkì lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ míì lọ́nà àìlẹ́tọ̀ọ́ lójú náà dẹ́kun ìjàmbá ojú òpópónà alhaji lamidi mukaila auxiliary ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀mí ò láàrọ̀ ẹni tó bá wakọ̀ tó mórídélé òun nìkan ló yọ nínú ewu o síwájú sí i káwọn awakọ̀ ọlọ́kadà àtàwọn onímárúwá kí wọ́n dákun láti ṣàtúnṣe tó péye sára ọkọ̀ wọn nítorí wípé àwọn ọkọ̀ micra kan wà tí wọn ò ní iná full light tàbí tó jẹ́ wípé iná ojú kan ò ní wọ́n ń gbé kiri kí wọ́n tètè lọ ṣàtúnṣe sírúfẹ́ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ bákan náà àwọn ọkọ̀ bọ́ọ̀sì micra tàbí márúwá àtàwọn ọ̀kadà tí wọn ò bá ní plate number kí wọ́n tètè lọ gbà á sí ọkọ̀ wọn o ìdí abájọ ni wípé àwọn ikọ̀ task force park manager wọ́n mọ káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọjọ́ ajé monday ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún 2021 ta wà yìí láti máa mú àwọn awakọ̀ tí wọn ò bá tẹ̀lé gbogbo ìlànà tó yẹ wọ́n sì máa fà wọ́n léjọba lọ́wọ́ ni o Alhaji Mukaila Lamidi Auxiliary ó ṣàfiwé àwọn ọkọ̀ ọ̀kadà tàbí márúwá tí wọn ò bá ti ní plate number gẹ́gẹ́ bí ajínigbé òfin sì kóró ojú irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ lákòótán aliaji mukaila lamidi auxiliary ó rán àwọn awakọ̀ ọlọ́kadà àtàwọn onímárúwá létí láti ṣe iná ọkọ̀ wọn kó sì mọ́lẹ̀ kedere kí wọ́n sì yàgò fún eré àsápajúlé lójú òpópónà kí wọ́n dákun má ṣe fi àmì ẹ̀mí àwọn èrò wéwu lágbára ọlọ́run ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa a ò ní ṣe kòńgẹ́ láburú ọdún ayọ̀ lẹ́nìkọ̀ọ̀kan wa ó ṣe o deliverance miracle and revival center ògbèrè ìdí ọ̀sán kájọlà bus stop ìbàdàn present sun harvest convention twenty twenty one pẹ̀lú àkòrí joy of salvation ayọ̀ ìgbàlà psalm fifty one verse twelve èyí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ monday ọjọ́ kẹfà títí di ọjọ́ jímọ̀ ọjọ́ kẹwàá six to ten december twenty twenty one ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ níbi tí ọlọ́run ó ti máa lo àwọn ìránṣẹ́ rẹ̀ fún ìgbédìde ẹnì kọ̀ọ̀kan wa prophet akin adéagbo prophet babatunde wonderful àwọn olórin ẹ̀mí evangelist evangelist oritayo lady evangelist bọ́láńdé owó ẹ̀yẹ ọlágòkè twins àjùwọ̀n twins pẹ̀lú àwọn akọrin ìjọ wa lábẹ́ ìpè prophet s àfọláyàn tí wọ́n jẹ́ olùgbàlejò láti débi ìsọjí tẹ́ ẹ bá ti sọ̀kalẹ̀ ní ọ̀rẹ́ méjì lagos ìbàdàn express road ẹgbẹ́ ọ̀kadà gbáre mú ìdí òbí ẹ̀sọ̀ ní kẹjọlá bus stop ẹni ẹ̀ lọ sí christ deliverance miracle and revival center or call this number zero eight zero seven three two six three one six seven ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ayọ̀ ìgbàlà yóò padà sínú ilé rẹ. ajá balẹ̀ ajá balẹ̀ àyájọ́ ọjọ́ ayẹyẹ fún ìtọ́jú ilẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé World Soil Day WSD ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdọọdún ó ní àyájọ́ fún ṣíṣe ìtọ́jú ilẹ̀ ìlera ilẹ̀ tá à ń lò fún nǹkan ọ̀gbìn ó wà ó ṣe pàtàkì lọ́jọ́ ọ̀hún à ń pe àkíyèsí gbogbo àgbáyé sí ọ̀rọ̀ ilẹ̀ béèyàn ṣe ń lò ó tí òfin ní fa wàhálà àìmọ̀ sàmúlò ilẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ ló ń ṣe okùnfà kí ilẹ̀ kó máa bàjẹ́ o tí gbèsè ọ̀hún tó bá ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ilẹ̀ yóò pàdánù ọ̀rá àtàwọn agbára ó sì ṣeé ṣe kó mú ibi pàlú èyí gan ló fà á lọ́dún 2002 tí àjọ àgbáyé tá à ń pè ní IUSS tí wọ́n fi dámọ̀ràn wípé kí àgbékalẹ̀ ètò kan kó wà ńlẹ̀ kí a sì ya ọjọ́ kan sọ́tọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ àti ìgbélárugẹ nípa ọ̀rọ̀ ìtọ́jú ilẹ̀ tí àjọ àgbáyé General Assembly United Nations wọ́n fi àṣẹ sí lọ́dún 2013 àjọ ọ̀hún wọ́n sì ya ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdọọdún sọ́tọ̀ ọjọ́ ìbí ọba Thailand fún ṣíṣe ayẹyẹ ilẹ̀ ní gbogbo àgbáyé láti ọdún 2014 ní àjọ àgbáyé FAO tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe ayẹyẹ náà tí àjọ IUSS tí wọ́n sì ṣe agbátẹrù rẹ̀ ọ̀nà tẹ́yàn lè gbà kópa nínú ayẹyẹ yìí ò ní wípé ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ilẹ̀ àti bó ṣe ń ṣe ìtọ́jú tó yẹ ìwọ́de káàkiri láti pe àkíyèsí àwọn èèyàn sí pàtàkì ilẹ̀ ṣíṣe àtẹ̀jáde nínú àwọn ìwé ìròyìn lórí ẹ̀rọ ayélujára rédíò àti móhùnmáwòrán láti kéde ọ̀rọ̀ ilẹ̀ àwọn ògúnnágbòǹgbò nílé iṣẹ́ ìjọba àtàládàáni láti pàkíyèsí àwọn èèyàn sí pàtàkì ilẹ̀ ìpéjọpọ̀ àti àgbàlagbà àtọmọdé láti jíròrò fikùnlukùn àti fagagbága lórí ọ̀rọ̀ ilẹ̀ àgbékalẹ̀ fífihàn ṣíṣàfihàn fídíò bí ilẹ̀ bó ṣe ń bàjẹ́ àti ọ̀nà láti dẹ́kun rẹ̀ lọ́dọọdún òní yíyan àkòrí kan lórí ọ̀rọ̀ ọlẹ̀ ló máa ń wáyé o àwọn èèyàn wọn ò láǹfààní láti dá sí tọdún 2021 tá wà yìí dáwọ́ ilẹ̀ tó níyọ̀ dúró ṣe àlékún fún ilẹ̀ ọlọ́ràá à ń pe gbogbo èèyàn láti wá kópa nínú ayẹyẹ tọdún tá a wà yìí o kílẹ̀ kó má bàa wà kó lè bàa wà nílera pípé o kọ́rọ̀ ajé kó lè bàa gbòòrò sí ni o aṣojú ẹ̀ka iléeṣẹ́ tó ń ṣe agbátẹrù nípa ọ̀rọ̀ ilẹ̀ NISS tó wà ní zona office fún ìwọ̀ oòrùn nílùú Ìbàdàn Professor James Adédìran òun ló fi àtẹ̀jáde yìí síta mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ̀ o change tailor ẹ̀ ni. <laughs> èmi mà ní tailor ara mi báyìí. Ah, ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dress dresses lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama educon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama educon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. o oh eight one six nine o oh five o oh one four o o eight one six nine o five o one four o ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ròyìn ti ń lọ sí ibi tó ní àpẹẹrẹ ẹja sáré bá tètè kó tó di pé a mọ̀ ṣẹ́rí wálé <laughs> ok já lọ já lọ <laughs> já lọ. ara foundation ẹgbẹ́ ẹlẹ́yinjú àánú àwùjọ kan wọ́n ti ń dáwọ́ ọ̀dọ̀nà pẹ̀lú alága wọn ambassador honorable adémọlá oyèpéjú fún ti ọjọ́ òbí rẹ̀ àti ìfilọ́lẹ̀ ìdásílẹ̀ okòòwò eléyìí tí ó wáyé bẹ́ẹ̀ ni wọ́n tún ké Alhaji Ramani Ògúnkúnlé gẹ́gẹ́ bíi baálẹ̀ ẹlẹ́ẹ̀kejì láti ìlú Aláta níjọba àbílẹ̀ Olúyọ̀lé nílùú Ìbàdàn tí ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà wọ́n gbóṣùbà káre láì fún kábíyèsí Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn fún bó ṣe fọwọ́ sí Alhaji Ramani Ògúnkúnlé gẹ́gẹ́ bíi baálẹ̀ Aláta nínú àtẹ̀jáde eléyìí tí Elda Adégbóyèga Olóyèdé tó fi léde lórúkọ ẹgbẹ́ ọ̀hún gẹ́gẹ́ bíi ẹgbẹ́ àwùjọ tó ń ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn yóò ṣe kòńgẹ́ ọjọ́ ìbí alága ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ ló sì ti wà ńlẹ̀ bìbà fáwọn èèyàn àwọn oníṣẹ́ ọwọ́ oníṣòwò àtàwọn ọmọ iléèwé ni wọ́n gba àwọn nǹkan lóríṣiríṣi lẹ́yìn náà wọ́n kí Alhaji Adémọ́lá Oyèpéjú kú oríire ọjọ́ ìbí àwọn àrà foundation wọ́n sì ń pàrọwà fún un láti máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere eléyìí tó yàn láàyò pẹ̀lú ìlànà ìfifúnni káàkiri ìlú eyín tó ti ń ṣe látọjọ́ pípẹ́ wọ́n tún tẹ̀síwájú pé ambassador honourable Adémọ́lá Oyèpéjú ọmọ bíbí ìlú aláta ní í ṣe ò níjọba àbílẹ̀ olúyọ̀lé ó ń sì ní ẹnìkan gbòógì tó dúró dìgbì lásìkò tí nǹkan sáfẹ́rẹ́ díẹ̀ nílùú aláta lákòótán wọ́n sọ di mímọ̀ wípé oríire ńlá ló jẹ́ o fún gbogbo ọmọ ìlú aláta níjọba àbílẹ̀ olúyọ̀lé àti ẹgbẹ́ landlord pátápátá àtàwọn èèyàn tí wọ́n wà lókè òkun fún ẹ̀mí ìfẹ́ tó ti jọba nílùú aláta wọ́n ń ké se àwọn olókoòwò láti wá dálé iṣẹ́ sílẹ̀ nílùú aláta wọ́n sì ń kí àwọn èèyàn tó ń bọ̀ wá síbi àràdé 2021 eléyìí tí ó wáyé lọ́la ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún 2021 ta wáyé wọ́n kí olóyè Ramani Ògúnkúnlé kú oríire oyè amari Comrade Adam Adégbílé ara Foundation Coordinator àti ọ̀gbẹ́ni Aromọláran Taiwo, aka Arose Ambassador Adémọ́lá Oyèpéjú ara òun ló buwọ́lu àtẹ̀jáde yìí wòlíì obìnrin àgbáyé ni ìyẹn prophetess olúwaníkẹ́ jẹtro tọ́lọ́run lò káàkiri gbogbo àgbáńlá yẹ gbogbo àtàsìkò tá a wà yìí iṣẹ́ ńlá kan rán mi o iṣẹ́ náà rèé ẹ gbà kí ẹ gbàgbé wípé tọ́dún bá ti lọ sópin lẹ mọ́ gbé ìsọjí alágbára ọlọ́jọ́ méje kalẹ̀ nínú ìjọ the rock of christ church international tọdún ìtutù wa wọlé dé wẹ́rẹ́ o pẹ̀lú àkórí i am that i am èmi ni tó ń jẹ́ èmi ni tí yóò kún fún ìwòsàn ìgbéga ìtúsílẹ̀ àṣeyọrí ìgbàlà tá a sì ti gbà wọ́n ránṣẹ́ ọlọ́run tó pọ̀ káàkiri